يقول المصنف نقول في توحيد الله معتقدين بتوفيق الله إن الله واحد لا شريك له ولا شيء مثله ولا شيء يعجزه ولا إله غيره قديم بلا ابتداء دائم بلا انتهاء لا يفنى ولا يبيد ولا يكون إلا ما يريد لا تبلغه الأوهام ولا تدركه الأفهام ولا يشبه الأنام حج لا يموت قيم لا ينام خالق بلا حاجة رازق بلا مؤنة مميت بلا مخافة باعث بلا مشقة نعم، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وعليكم السلام ورحمة الله وبركاته نعم أدوك الله سيادة الله سبحانه وتعالى الله باتيه تون شانوا أدوفوا عني بلاي إلي تياوا نمو أبو أكتما واني جوكو دان لقو واني رلي أبدالله وانا وجاك الوانا بأي قولون جوكو قواني بيساي وا àwọn tí a ti ṣe sẹ́yìn ní àwọn ìjọsìn àti ìwásùnmọ́ tí Allah subhanahu wa ta'ala kọ́mọ́ṣálá ẹ̀kọ́ àwọn tí ó ti ṣẹlẹ̀ látọ̀dọ̀ láwọn kùdìẹ̀kùdìẹ̀ kí Allah kó mọ́ṣálá ìsàmójúkò fún wa kó wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ dáadáa ẹ̀sìn àti táyé kó pọ̀ níbi iṣẹ́ ayé wa. lẹ́yìn náà atọ́rọ̀ àdìpẹ́lẹ́ ìkí àdìgbẹ́ fún anábìwá sallallahu alaihi wa sallam àti àwọn aráyé àtàwọn sàhábà àti gbogbo ẹni tí bá tó ń tọ̀ ìlànà níbi sallallahu alaihi wa ọmọnìyàn rẹ̀ kò lè lọ bá ọlọ́run subhanahu wa ta'ala bi qalbin salim illa bi aqidatin salima òṣìṣẹ́ nǹkan fẹ́ sọ pé òun fẹ́ ní ọkàn tó dáa láti pàdé ọlọ́run subhanahu wa ta'ala àfẹn tó bá ní àkídà tó lálàáfíà ẹni tó bá ní àkídà tó dáa òun náà ni yóò mọ̀ tẹ̀ mọ́ wípbi òun fẹ́ pàdé ọlọ́run bi qalbin salim àbí ọlọ́run nínú àmì rẹ̀ kó jọ kó jẹ́ kí àkídà wa tí a gbé pàdé rẹ̀ kó sí ní àkídà tó salima tó sahiha kó ṣe àkídà wa ní àkídà rẹ̀ tí yóò ní àlàáfíà kó sì jẹ́ kó ṣe wá ní àǹfààní ní ayé àti àlùkìyàmà yàwó ni mina rahman nítorí hajjá tí abùkátà sí ọ̀rọ̀ nípa àkídà á gbìyànjú láti ṣe tó pọ̀ lórí ọ̀rọ̀ àkídà ní ìyànbá tí ramadan tó ṣẹ́kù sí àrùjọ ìgbòrí ẹ̀ka parí tíra yìí tàbí ká bá jìnnà síwájú kí ramadan kò tó dé yàwó ni mina rahman fàtọ́gùn lè jẹ́ pé ramadan lè ramadan náà tafsiru ni a máa fi ń ṣe bí ìnìlá so àkídà ni a máa mú láti àsìkò yìí lọ títí títí tí a fi bá tíra yẹn débi tí yóò lámì tàbí táti ẹ̀ lẹ́fẹ̀ táti ẹ̀ parí ẹ̀ tí ramadan kì í o tó débi àwọn ènìyàn rahman tíra á lè mọ̀ pé gbogbo eré yẹn náà àṣàfihàn tíra àlàkídà tó àtàhàwíyà láti àsìkò yẹn tó di inṣàlá táfi kọ́ bá ramadan kí aláàkókò wà lè bẹ̀rẹ̀ àáfíà àti wàsálàmà so gbogbo apáta kàfisọ́kà pé àkídà ni àkírátì tọ̀hàwíyà ń dárí sùn wà ó máa jẹ́ láti àsìkò yìí lọ ní tawakọf àmì tafsir títí títí fi di ìgbà Ramadan arjù rẹ̀ Se mọ̀rọ̀ àyòkù kí lè rò wá lórí ẹ̀ sọ̀rọ̀ tí wọ́n pàtàkì àwọn àtúndì pàápàá àwa lórí àlàyé tí a fà sọ nípa àkídà àwọn mùsùlùmí àbá sọ àwọn tó jẹ́ àkídà àti sàlàyé àwọn díẹ̀ díẹ̀ lọ àbá ní. نقول في توحيد الله معتقدين بتوفيق الله. àmọ́ sọ nípa lọ́ba ń sọ nípa tawhid ìgbà ọlọ́run ọba nínú ọ̀kan tuntun níbi ìjọsìn rẹ̀ níta àtakókò ẹ̀mí wa lélẹ́ rí òun náà ni àwọn kọta fẹ́ máa sọ fún yà ni pé sọ́mà ti pè é ní mùsùlùmí tó jẹ́ ní tawhid ní àkídà gbogbo nǹkan ibẹ̀rọ̀ papọ̀ sí la. إن الله واحد لا شريك له إن الله واحد لا شريك له alákọ̀ọ́kọ́ ni pé kó gbọ́dọ̀ gbà lámàdájú tí ó gbọ́dọ̀ sí nǹkan kan ní kí lẹ́nu mìíràn wípé ọlọ́run bá yẹ wá ìdùnnà kan sọ ní láṣẹ̀dì kálà kò sódogún fún. fi jẹ́mi ìlà òjò ní gbogbo ọ̀nà ni o yálà níbi rububiyya ni o yálà níbi uluhiyya ni o yálà níbi asma'i wa sifat. ó gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́ba subhanahu wa ta'ala kò só ọyọ̀ kan fi rububiyyati wa fi uluhiyyati wa fi ba'da wọ́n fi asma'i wa gbogbo wọ́n nke ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹyọ kan ní la sharika olórogún náà. wala shay'a mithluhu. bákan náà ó gbọ́dọ̀ mọ̀ pé kò sí nǹkan kan ọba tá a lè fi jọ ọlọ́run ọba tá a fi kẹgbẹ́ pẹ̀lú subhanahu wa ta'ala. bákan náà ó gbọ́dọ̀ ní mùsùlùmí gbọ́dọ̀ ní àkídà wípé ó lápòjọ ìtọ́lọ̀ máa ń jẹ́ rahman tẹ́yìn náà ń jẹ́ rahman èyí gbọ́dọ̀ mọ̀ wípé rahman tèèyàn kò jẹ́ kò jọrú rahman ti ọlọ́run àbísà bí dárí kan láti máa ń ṣe ìdáfàrà síbi kí abdulrahman torí pé nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀ mẹ́rin ni wípé kó lè bá a fi hàn wípé yàtọ̀ mẹ́rin àárín abdulrahman yìí àti alrahman so kọlu alrahman ala al-arushi istawa wọ́n sì mú wá wà rọ́fà rẹ̀ arrahman so orílẹ̀ kan wàlú kẹ́rẹ́ kò rahman wọlé ń sọ náà. kúlìdì ọlọ́hà àwídì ọ rahman so kò sọ́nà kẹ́rẹ́ rahman má pọ̀ rárá ó ti mọ̀ wípé rahman tòun yìí kò sí rahman rú mi tó ṣe kí ni o tó tún lè jọ lọ́wọ́ jẹ́ pé nínú ìsìn láti bá wọn fún àmúwá nígbà tí wọ́n ń ṣe rọ́dù ọ̀rọ̀ lérí wípé rashid laysa min asma illa azza wa irú ẹ̀rí tí wọ́n mú wá pé Rasheed èso kan ní wípé tẹ́ ẹ bá wo sóràtù Hud sóràtù Hud màmá àwọn ní Hud Allah subhanahu wa ta'ala ó sọ ní Hud ó sì so tó tí subhanahu wa ta'ala láti ìlú Rashid ti ń bẹ nínú sọ́tò Hud kódà ní sọ́tò Hud bí àyè bí ọ̀nà bíi méjì lọ́lá sọ́tò láti sọ̀rọ̀ ló ti dákọ̀ Rashid tó ṣe sókè náà ti sọ̀rọ̀ tọ́lọ́ máa subhanahu wa ta'ala tó máa mú Rashid yẹn wá ẹ̀mú tó bá mú Rashid wá ní ìmúwá tó wá fi máa rí fàásì tí èdè ẹ̀ pé òun gangan subhanahu wa ta'ala ìní ń rí fàásì àmọ́ ni ọwọ́ kó àrọ́fà rẹ̀ yẹn tí èsì ti pé àwọn Allah subhanahu wa ta'ala inú rí fàáṣì ẹ̀rí kan ni nípa arúgbèkè ìsòkọlọ ìsìláàlì òye tó gbé tó bá jẹ́ pé ó kọ ọlọ́run ọba ni tó bá ti ẹ̀fẹ́ fi ròyìn ẹlòmíì kọ́lá ayédèkọlò fi ìmọ̀ ẹ́ alifọ̀lámù tàfi ṣe tààrí. sábẹ́ni tó ti ṣe sọ́ọ̀tù hood. naam ìkan wà dáyà ninety seven but eléyìí ń tiẹ̀ ọlọ́run bá kàn fi ròyìn amúrò àmọ́ amúrò fìràhùn náà bí rọ̀ṣìn ẹ̀ pé níbi eléyìí kò sí àrífà ń bẹ̀ àbí ẹ wá lọ sí àyà eighty seven àyà eighty seven ìnákàlà àǹtàlẹ̀ àlìímù àròṣìn wà ìdàkọ̀rọ̀tà àdìr àyà kọ́lù yà ṣùáìbù asọ̀ náà. قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد تراو سورة آية هي الله سبحانه إنك إنك كاف يا مخاطب يا كيسي الله نلعبي نعم تبقى àwọn kìfèé ni wọ́n sọ pé rẹ̀ ṣùáìb tó bá ní sọ falkafi ya'udu ila man ila Shu'aib so ìgbàgbọ́ pé Shu'aib innaka la anta al-halimu rashid kò sí yàtọ̀ ẹ̀rẹ́mí àti sọ̀kọ̀ ẹ̀ ṣe bí halimu náà ṣe bí náà àwọn àrọ́pà rẹ̀ bí àtọ́ aṣọ yìí pé ní àwọn áwùjú mi ẹ̀rí padà fi rinlẹ̀ tọ́lọ́mọ bá fi rinlẹ̀ fúnra rẹ̀ yìí pé halimu ṣùgbọ́n ní àwọn ààrẹ ojú mi tọ́nà ṣùgbọ́n àá lo Rashid fúnra rẹ̀ so adẹ́pẹ́ eléyìí nísè kò ní tó ní ẹ̀rí láti gbé Halim wọlé òye mọ́ ó kọ méjì ló wà ń bí alhalim àti arrashid àwọn sọ pé nínú ẹ̀rí táwọn afáàfi sọ wípé rashid kìí ṣe nínú kọ́ lọ́wọ́. a'udhu billahi minash shaytanir rajim la yu'akhidhukumullahu billaghwi fi aymanikum walakin yu'akhidhukum bima kasabat qulubukum wallahu ghafurun halim. sọ́fà dẹ̀ ayé àlàfíṣọ́ dì máa yìí rà. baqara baqara tayyib. ó ní pé ọlọ́run bá subhanahu ó halimu ó padà ṣe àfihànlẹ̀ pé òun jẹ́ halimu gọ̀fórun halim ọba aláforíjì alátẹ̀mẹ́ra lòun ọlọ́run bá subhanahu ta'ala ǹjẹ́ alẹ́ rí àyà kan wọ́n lọ àyà ọlọ́run bá ti pẹ̀rẹ̀ tó ti sọ ọlọ́run rashidun síra kò sí ọlọ́run bá ti ṣe kí ni o tó ti pera ní so tó bá yẹ a fẹ́ lo ẹ̀rí halim eléyìí kò lè kọ́kọ́ ṣe kí ni o kò lè kọ́kọ́ jẹ́ ìmọ̀ torípa àti rẹ́ẹ̀rí míì tó dá dúró tó ṣe ìsúbàtò ismu halim fún tani o fún Allah tá a sì ní fún Rashid so Allah subhanahu tó wá sọ pé ẹ eh, innaka la anta al-halimu ar-rashid so pé ó lo ar yìí fún èèyàn bìtàrí tó sì àrọ́fà rẹ̀ báyìí tí ó sì padà sí ìsúbàtò rẹ̀ fúnra rẹ̀ nígbò míì ó tó lẹ́rìí wípé nǹkan yẹn sokọ rẹ̀ tó ti àwọn ẹni sọ nínú àwọn èsì láti àwọn onímọ̀ mú wá nìyẹn. tọ́bádà wo atẹ́pẹ́ bí ọ̀nà mẹ́ta ní sọ́ọ̀tì fìnẹ́fì sọ̀rọ̀ òun ni ọlọ́run bá ti dákọ̀ Rashid nìyẹn bẹ́ẹ̀ náà ni aláìsà mi ń kọ́ ọlọ́dún Rashid bẹ́ẹ̀ náà ni ọwà àmọ́ àdá bí táà ti lọ ni wípé Allah subhanahu wa ta'ala wala shay'a mithluhu kò sí nǹkan kan tó dàbí Allah subhanahu wa ta'ala hatta fil asma' tí débi ọkọ rẹ̀ tó fi jẹ́ pé orúkọ tó bá jẹ́ pé lápòjú oníṣẹ́ arrahman ayélujáfẹ́ ní ẹ̀ka àti allah subhanahu wa ta'ala tá a bá fẹ́ pé fún yàrá sọ pé abdulrahman tó bá yẹ pé yóò ní máa rí fanu. kátà àwọn fáwọn sọ pé rahim yẹn lè jẹ́ bìdún ní máa rí fa eh, ìdọ́fà láìsí pé yẹn ṣe ìdọ́fà síbi òbòdíyà láìsí pé yẹn fi àbùtí wọ́n sọ pé ó jà ládà rẹ̀ anil marifa náà ó mú marifa náà kúrò ń bẹ̀ yóò máa di kíni rahim kí ló kọ̀rọ̀ rahim bọ́lá ní arrahim faman huwa arrahim allah subhanahu wa ta'ala. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم إذا تعملتم هذه الآيات يبقى وآيات فقدمت بالمؤمنين رؤوف بدون معرفة أبي رحيم بدون معرفة ثم الإنسان رؤوف رحيم بأفوع àwọn ará ilé rẹ̀ fún ìyàwó rẹ̀ fún àwọn ọmọ alólùfẹ́ rẹ̀ Ah, sáà tó bá sọ pé bá tọkọ bá sọ pé arọ́hìmù àwọn ẹ̀sùn kí ni mò ń jẹ́ bẹ̀ láà Allah subhanahu wa ta'ala ó ní yóò máa jẹ́ onìkan ní jẹ́ arọ́hìm oná ní arọ́hìmán àtàwọn ọkọ yòókù tó jẹ́ àwọn ọkọ rẹ̀ so kò sí nǹkan kan tó dàbí Allah subhanahu wa ta'ala la fi asma'ihi wala fi sifatihi na'am. wala shay'a bákan náà bí tọ́lọ̀ ọmọ ìwà lágbára dé subhanahu wa ta'ala kò sí nǹkan kan tó lè kọ́ lọ́wọ́

tí ìbá ṣe imán tẹ́lẹ̀bí wa musa alayhi salatu wa salam wa nabi yìí ní afdal salatu wa salam tó ní èyí ó fẹ́ rò pé sagbara ọlọ́run sì kéde ìbá kí ló bí àdúrà tó padà ṣe pé rọ́bì nẹ́ka àtọ́ ìta fèrè àwọn ọmọ náà mílì kan tí yóò bí ń lo à ń sẹ̀lẹ̀ rẹ̀ ìwọ náà gbà ṣe ìwọ náà ló fún fèrè àwọn lágbára tó tó báyìí tó jẹ́ pé agbára yẹn wá pọ̀ débi wípé agbára yẹn náà ló tún fi ń sọ àwọn èèyàn nù kúrò lójú ọ̀nà tìwọ́ lọ́wọ́ so kò sí pé ó wo fìràáùn ó wo jẹgàba ó wo ṣe ń ṣe tí wọn náà ló fún yẹn lágbára tó yẹ pé agbára yìí ló tó wà fi ń kọ tiẹ̀ tó fi ń kọ tó fi ń yapa àwọn ọlọ́run bá subhanahu wa ta'ala tó pọ̀ tó báyìí ló fọ́ àṣẹ ìbẹ́lẹ̀ pé ìwọ ọlọ́run bá tán tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ọlọ́run bá fàtúmí sàárà qulubihim washdudu ala qulubihim wàtúmí sàárà amwalihim fala yu'minu hatta yaraw al-'adhab al-'alim ó ní ìwọ ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá báyìí náà wà ní tọ́ Ya, ajẹ́kẹ́mi rẹ̀ ó le dúkìá rẹ̀ gbọ́ ọkọ ọba dúkìá rẹ̀ jẹ́ torí pé léyìí ò ní gbàgbọ́ àfi tó tó rí yàtọ̀ lè so fa ìdá tí èèyàn bá rí àwọn èèyàn pẹ̀lú ṣe sí wọn nígbà míì láwọn ẹni ibù àwọn ẹni bí bí yẹ̀mí wọn ẹ̀rí pẹ́lú ìgbàgbọ́ Yorùbá ni pé ẹ̀mí àwọn ẹni bí máa ń gùn ah inú wọn ṣe kí ni inú wọn kú bọ̀rọ̀ kí ṣe kọ́lọ́kọ́ bí kò ká pa akọ́ṣe kí ni kò ká wọn lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ta'ala ó létò fún gbogbo gbogbo nǹkan tiẹ̀ àsìkò kọ̀ọ̀kan kò nítorí pé yẹn jẹ́ ni tí ìwà rẹ̀ dá nítorí kára àmọ́ lásìkò tó ní yóò lò yẹn kó wá torí ẹ̀ dínkù láà. so ìgbà míì àwọn yóò máa wo ẹ tó ń ṣe kàbí ẹni pé ah, tábìlì ọlọ́run ti kà ilé rẹ̀ láà wà láàyò ọdún ìṣòwò ṣe kò sí ìkankan tábìlì ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀ka bẹ́ẹ̀ ni dáadáa kankan téèyàn ní mọ̀ pé ah sọlọ́run bá sì lè ní pé ah sáwọn tó sì lè tó sì lè wáyé mọ́sá ẹ̀gbọ́n ni ẹ̀rọ ìjà sọ bẹ́ẹ̀ ẹ wo kò lè sí mọ́ ah, ah, ṣé òun lò pọ́ lọ́wọ́ bó kápá kó tó ṣe lóẹ̀ nǹkan kan ò ká lọ́wọ́ ọba subhanahu wa ta'ala nǹkan kan ò ká lọ́wọ́ ọba lágara nǹkan kan ò ká lọ́wọ́ ọba ní àlọ́ Allah subhanahu wa ta'ala in tó bá ti fẹ́ ṣe lásìkò kọ̀ọ̀kan innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. Wala ilaha ghayruhu bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ yìí kò sí ọba míì tá a lè máa rò páàmà darí ìjọsìn wa sí tó sí ọlọ́run ọba subhanahu wa ta'ala la ilaha àtọ́wọ́ sọ pé ìlà asúlù náà ní kí ni al-ma'bud bihaqi ẹni tá a mọ̀ ìjọsìn fún lódodo kò sẹ́ni tá a lè máa darí àwọn ìjọsìn wa sí tá a mọ̀ ní àfọkàntẹ́ pé ìjọsìn tá à ń ṣe yìí ó lákọọ́lẹ̀ ó dẹ̀ lérè lọ́dọ̀ ọlọ́run ọba tó ju Allah subhanahu wa ta'ala so la malakum muqarrab wala nabiyyun mursal kì í ṣe mọ̀lákù kan náà mọ̀lákù ọ̀gbà ẹ̀ bí ẹ̀ta bá tó ṣe díẹ̀ fún jíbril náà ẹlòmíì ọmọ bọ́ọ̀lù ọba lòbí ẹni wípé kò ṣùọ́ ẹ̀ akẹ́kọ̀ọ́ sọ́nà ẹ̀yẹ́jà ṣe ẹ̀yẹ́jà ká ṣe oníwọ̀n ká ṣe díẹ̀ fọlọ́n bí a ká ṣe díẹ̀ fáwọn afáwa náà bí a ká ṣe díẹ̀ fún kinní kan náà gbé tẹ́bi ìkóòtà ṣe kí o ìkóòtà jẹ subhanallah ilé ìfúrẹ́ ti ṣe ìbáadà yóò ṣe díẹ̀ fọlọ́n yóò ṣe díẹ̀ lálẹ́ àwò yóò ṣe díẹ̀ fún ọlọ́run bá subhanahu wa ta'ala bil ikhlas yóò wá ṣe díẹ̀ fún rìyà súnmọ́ àtànùwọ̀ rìyà ṣe á gbọ́ mi ṣe á rí mi wípé lóhùn wò pé akúndédọ́rùn náà kọ́ mọ́sẹ̀sán súnmọ́ tó ń sọ nìyẹn wípé tá a bá dẹ̀ ṣe díẹ̀ fún àwọn èèyàn tá a bá ṣe ṣe á mi díẹ̀ tá a ṣe ṣe á mi díẹ̀ tọ̀dọ̀ ọlọ́run náà tó bá pé tá a bá lọ́dọ̀ ọlọ́run tí ò bá sẹ̀sán mọ́ إلى الذين كنتم تراؤون في الدنيا بأعمالكم فانظروا أن تجدوا عندهم جزاء ẹ lọ bá àwọn ọmọ yẹn tẹ̀lé ẹsẹ̀ kan lónìí lọ́dọ̀ wọn kọ́ lọ mọ́ ṣàrọ̀ àwọn ìwà bẹ́ẹ̀. so ló jẹ́ pé ẹni tó bá gbélé yìí yé kí ló fẹ́ fi sí ẹ̀rẹ̀ ṣàlẹ́ àwò fún. la ilaha ghayruhu subhanahu wa ta'ala. ó ti mọ̀ pé kò sẹ́ni tó tó gbàjọ sí rẹ tó jọ ọlọ́run ọba lọ. lẹ́yìn bá tó gbọ́ eléyàn yé náà ó nítorí ẹnìkan ṣe ọlọ́run ọba. tẹ́ẹ̀ bá tó gbọ́ dáǹsọ̀ yìí náà yìí ò nítorí ẹnìkan pé ẹ ọkàn fẹ́ satisfy ìwọ náà rìn so ló jẹ́ kí wò pé kí sá ṣe ọlọ́run ọba náà nígbà wọ́n pé ẹni tó fẹ́ torí ẹ̀ṣẹ̀ lọ́run yìí kò tó yìí láhù rẹ̀ tó tẹ̀yìn bá gbàgbọ́ yẹ àwọn nǹkan yẹn ìbá ọlọ́run ọba lu èèyàn wàhálà yóò dòdò lé lọ́jọ́ pé ẹlòmíràn pé ah, ilé ìṣẹ́ lágídí ẹ̀kẹ́ ságídí àgbọ́yé nǹkan tó mọ̀ yẹn ló dúró tì ọlọ́run ọba ìdílé tó bá jẹ́ pé hákù tọ́ ọlọ́run ọba ni mí mọ ẹlòmíì tó lè jókòó tó lè dúró sípò yẹn tó jẹ́ ọlọ́run ọba náà so ní tó wá jẹ́ tọ̀tọ̀ ọlọ́run ra kò ní tijú èèyàn fún yà ẹ̀m kò ní já mọ́lá àwọn náà ni ó ń já lórí hákù ọlọ́run èèyàn ń sọdún eégún tó ti yé tàbí february la wà yìí wọ́n fẹ́ ṣe valentine ṣe ẹ̀ láti pé yẹn kan jẹ́ valentine àdáadáa kan máa àdáadáa kan tó máa ń ṣe ẹ̀ tún gbọ́ láìpẹ́ náà sísítà náà wá wò pé òun fẹ́ já secondary school mate òun tọ́fẹ́ kí ló bá wà láfi tó jẹ́ ọmọlá yìí sùn o sáfẹ́ o fẹ́ jẹ́ mọ̀ pé Islam náà o náà tú sí díẹ̀ o náà kàn wájà búrẹ́dì ńjọ fàlàntà bí àwọn iṣẹ́ àwọn àwọn àlágà tó já sí làwọn o Islam ti wo dọ́ọ̀lù Islam ti wọ sọ pé ká mọ̀ tó social life o sísà Islam ti wọ sọ pé ká mọ̀ tó social life tó ti sè nítorí òun sọ ní tòun fẹ́ sàdí kò sí tẹ́fà dàbí kò lè pè ní ìjọsìn ṣàgbọ́n èèyàn lè dàrú àrùn kó sọ fẹ́ dá ìjọsìn but nítorí òun fẹ́ ṣe ni pé ó kàn fẹ́ satisfy bóyá environment tó wà tàbí àwọn èèyàn kan at the expense of Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ náà fọ òní náà kọ́lọ̀ náà kọ́lọ̀ náà di kọ́lọ̀ náà gbàgbé tòní wallahi jama'a àyíntà ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń kó kódà ọkùnrin mi. ọkùnrin mi ìwé ó kẹfẹ́ satisfying inter environment béèrè fún lásìkò kan òrà sí ìyẹ̀bá jìnà káàdì fọláta ń lọ́jọ́ oníkálukú ó kéde ní ìyàpọ̀ ọlọ́run. lọ́jọ́ ó kéré nínú èèyàn tí èkì ọlọ́run lọ́jọ́ bí ẹni pé ọjọ́ yẹn ní àkáǹtì fún àlùkìyàmọ̀ kọ́lá sí sọ́dọ̀ òní nìkan náà mọ̀ fọ́tò ló fẹ́ yà ń o fọ́tò ló ti gbọ́ fọ́tò láti bó ṣe sunkún jọ nìka rẹ̀ ẹ wá lọ sísá mi wà mékọ̀ọ̀bù bébí àti làálí àti làálí gbogbo yóò ṣàdàpọ̀ nàkà ọjọ́ ẹ̀yẹ mi ní oníṣẹ́ náà méje o oníkà kìnìkà o ṣètò òun gbèsè gbé àbúlé ṣe mí ntiẹ̀ èmi ò lè ṣe mí mà. gbèsè wọn jẹ àwọn sísá ti ẹgbẹ́ ẹ̀ náà báàbò wọ́n á ò lè yàwó báàbò. sẹ́pẹ́ ọmọ ẹ̀ka tún máa kọ́ ọ̀dọ́gba àti sàlágbádá náà òkè kí ní wàá lè tó ọmọ tààrin wọn àwọn nà lọ. nìkan àti kí kí ni ó ó tẹ̀ tán lókè òsì kẹ̀kẹ́ ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá ti ṣe tẹ́lẹ̀ ní tòótì tẹ́ ká máa náà ká fi dáadáa bá a sọ̀rọ̀ àwọn náà ni wọ́n tún mọ̀ ní àjọ yẹn ni ó oyin ní ti ẹwọ́ kò ní jọ̀mọ́ àrídà kan ṣé ọjọ́ nìka yẹn wọ́n fagilé òun kúrò ní kó dára káńtọ́ lọ́lọ́ but n tó fani ni pé mùsùlùmí ò gbọ́ aspect nǹkan tá a fà ń sọ yìí pé wàlá ilaha tó pé kò mọ kò mọ ibi ọlọ́mọ subhanahu wa ta'ala ọjọ́ yẹn náà nínú ọjọ́ tó wà káńtọ́ ó dọ̀ pé ẹjẹ́ kálómi náà occupy position lòhíyà yẹn lẹ́nìí ìlú fà tẹ́fù ní sàmì tẹ́lẹ̀ pé kìí tẹ̀ ò kìí kúnlẹ̀ tẹ́lẹ̀ bọ́jọ́ nìkan rẹ̀ tọ́mọdé yà lọ kí àwọn bàbá ọkọ rẹ̀ ṣé wàá mọ òpè ṣé wàá ní kúlẹ̀ fún dájú bàbá ọkọ rẹ̀ ṣé wọ́n jẹ́ nílé ọkọ gbé báyìí ṣé wàá mọ lọ gbẹ̀yẹ ó wà táwọn ọ̀rẹ́ rẹ̀ náà ni ó àwọn yóò ti máa fi ẹ̀yìn tẹ̀ láti ọ̀kan tọ́wádé bẹ̀ yóò kúnlẹ̀ àwọn ẹ̀mọ̀ sáàdẹ̀ yìí náà wọ́n sọ lórí bẹ́ẹ̀ ìdàrí ọjọ́ nìkan kí ló gbọ́dọ̀ ṣe fẹ́ ṣọ́ra rẹ̀ bí ẹni pọ́jọ́ yẹn wọ̀ ní bílẹ̀ bó ṣe ṣe. níjọ́ yẹn ó ti gbà pé olùhíyà ó gbé fún àbọ̀kọ àtàwọn kẹbí mẹ́dàrú Allah subhanahu wa ta'ala kó kíyèsí wa àwọn kan yìí fantabihu aláti kíyèsí wa lórí rẹ̀ Allah subhanahu wa ta'ala ní gbogbo àsìkò kọ̀ọ̀kan òun náà lọ́lọ́n tó kò sí pé àyà torí pé bóyá ìdúró ni wọ́n ṣe ń dùn lónìí ìgbà tí wọ́n wá ń dùn yẹn náà a lè ṣe bó ṣe wù wá kátà nígbà tí yẹn bàjẹ́ tí yẹn bàjẹ́ kí ló yẹn sọ fún wa sallallahu alaihi wa sallama àlàáyínú tẹ́dùmá ojú lè sunkún wàlúkọ́lùbù yahzan ẹ̀mí lè bàjẹ́ ṣùgbọ́n wàlá nàkóòl ṣùgbọ́n àbọ̀rọ̀ sọ pẹ̀lú ẹnu wa ní tí ó bí Allah subhanahu wa ta'ala kí lọ́nà kí ẹ̀rọ mi dàgbà ó sọ fún wa pé mọ́gbàgbé pé ọlọ́run ọba subhanahu wa ta'ala sì wà kana alaykum raqiba màmá rò pé ọ̀yọ̀kọ́lọ́ ah, náà mọ̀ pé nǹkan tó ṣàìsí wa lónìí ò dáa yàrá tábà sọ no ojú lè dá mi ẹ̀mí lè bàjẹ́ ṣùgbọ́n ẹ sọ tí ó bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wala so àwọn ọba subhanahu wa ta'ala kò sẹ́ni tá a lè gbé sípò olúwa rẹ̀ lẹ́ni èyíkéyìí àsìkò so ká pé àwọn àsìkò kan bẹ tẹ́ pé ọlọ́run náà fúri wa kò kankan tá a fúri níbi ẹrú fún ọlọ́run ọba wa. ọba kọ̀díìmù tí a fà sọ yìí lẹ́yìn samin asma ìlà bọ́tẹ́ yẹn bá wò ó ó fẹ́ jọ bẹ́ẹ̀ ni pé àfà bí ẹni wípé orúkọ ọlọ́run bá tó sọ orúkọ ọlọ́run ó ń bèrè àbẹ̀rẹ̀ yìí pé kí n sọ rẹ̀ ìdí alákọ̀ọ́kọ́ ni wípé a sọ pé gbogbo asmaullahi wa sifati yìí pátá tawqifiyya ni kí mo pé o ẹ̀rí la fi mọ̀ ń mọ̀ tẹ̀gbẹ́nìsìn tawqifiyya la fi yọ ọ̀rọ̀ ṣídìí kó o ọkọ̀ ọlọ́run pé bàtà àti rí ẹ̀rí míì tó ṣe ìsúmáṣu pé ọlọ́run bá ń jẹ́ rashid èyí tá a rí nínú alukur'an a rí pé kìí ṣe ọlọ́run bá ló ń dàrẹ́ tààrà ẹ̀sìn àtúwárí nǹkan mi di alami tó jẹ́ àmọ̀ yìí pé kò lè jẹ́ pé ọlọ́run bá ń jó kọ yẹn nígbà tí ó fẹ́ rí mi sí naam so ìdáhùn gbogbo tó ń jó kọ ọlọ́run bá pátá àbírò yẹn tó kì fíyà ni wàlá qur'an wàlá fi sunna ti mọ̀tọ́ ǹhàrọ́ kò wá síbi ẹ̀ka nínú alukur'an àbí nínú sunna tọ́lọ́run bá ti pèrè àyè ní kọ̀dìm ẹ̀dẹ̀ lákọ̀ọ́kọ́ ẹ̀dẹ̀ lẹ́ẹ̀kejì ni wípé kọ̀dìm yìí ìtìmọ́lù méjì ló ń bẹ fún ó kó nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ sínú ìkan jẹ́ sífàtúlù kamal ìròyìn pípé ìkan jẹ́ sífàtúlù naqs ìròyìn àbùkù ìròyìn àdínkù tá a bá bójú wo sífàtúlù kamal rẹ̀ àgbà ìgbèrò pé náà ni but gbogbo ọkọ̀ ọlọ́run ọba pátá tàbí ìròyìn rẹ̀ ó jẹ́ sífàtúlù kamal mahdọ̀ kò gbọ́dọ̀ ní ìtìmáàlù naqsu nínú òye o ó kọ́ náà tàbí ìròyìn rẹ̀ yóò máa jẹ́ ìròyìn pípé hundred percent kò gbọ́dọ̀ ní ìta àbọ̀dọ̀ gbóòórùn ìní àdínkù tàbí àbùkù nínú rẹ̀ tá a bá ti gbóòórùn rẹ̀ kò lè jókòó náà bàbá ẹ̀yẹ ká fún ẹ̀yà kẹfẹ́ lápọ̀jù yìí tí ó bá wá jẹ́ ọkọ̀ ọlọ́run ọba ajá pé kò ní máa dá wá gẹ́lẹ́ bíi almovillo mozil ẹ wo tí sọ́tọ̀ lè mọ̀ràn wọ́n sọ ma sọ pé ẹ̀ kulilahumma malikal mulk tuuti mulka man tasha wa tu'izzu man tasha wa tudhillu man tasha biyadika alkhayr ẹ pé nísìnyí ìgbà tó bá sọ tudhillu man tasha kò kàdá gbé wa pé o máa ń yẹ pẹrẹ tó bá wù ọ kẹ́lí kó dáa ẹ̀yin jẹ́ mẹ́wàá ẹ̀yà bẹ̀rẹ̀ ọlọ́run ọba táwọn ṣe àlùmọ̀ọ́sí lù ní o ọba tó bá yẹ pẹrẹ yẹn ní o lódodo lódodo ní tó sọ yìí min asma illah àwọn ọ̀nà kó mi sifaati subhanahu wa ta'ala ṣùgbọ́n tó bá sọ báyẹn àpẹrẹpẹ ni yóò gbọ́ àkídá ló sọ̀rọ̀ jẹ̀má yìí tó bá sọ bá àmì pé ẹni yìí kò mọ mọ́nyẹ́jọ́ lè sọ̀rọ̀ jẹ̀má níbi ìsìmáàtì asma wa sifaati fọlọ́ ọba subhanahu wa ta'ala tó bẹ irú ròyìn báwọn níta ẹni tó bá kẹ́rì pé àwọn sufi máa ń ṣe bẹ́ẹ̀ yóò ní ọlọ́run ọba ọba alágbára ọba tó rí ẹnìkan tó bí mẹ̀kẹ́ ńlẹ̀ kọ̀pọ̀ má rẹ o ẹ̀ ọ̀rẹ́ tó bí mẹ́wàá kọ̀pọ̀ má rẹ o ẹni wàá bí mẹ̀kẹ́ péré ó sì pa ọmọ rẹ̀ àwọn yóò pariwo Allahu Akbar nísì kí ló fẹ́ káwọn èèyàn gbóyè nípa ọlọ́run wọ́n fẹ́ sọ ọba dọ́lọ́ ọba kà fún wọn Allah subhanahu wa ta'ala irú ròyìn báwọn gbọ́dọ̀ pé alimobili àwọn pé alimoizu alimodili sọdí sẹ́yìn pé mùkọ́ bàtà ti wà mẹ́ẹ̀. والله يقبض ويبسط وإليه ترجعون القابض والباسط ọba tí bẹ́ẹ̀ ń tẹ́pẹ́pẹ́ rọ̀ fẹ́ lómii tí ó tẹ́lẹ̀ fún gómìnà owó ṣe wò ẹlòmíì lè rèé yóò ra fún ní díẹ̀ nìyẹn fi gbòó sáàtì sáàtì wà máa ń kú dèrò àárẹ̀ yìí risk so yóò ra fún díẹ̀ náà ọdún tó máa ta fún lọ. tó dé nísè ẹgbẹ́ nísè alqabidu walbasit yóò mọ̀ lọ́pàá pọ̀ ni ẹ̀kọ́dá ah, ọlọ́ọ̀bá tẹ́ rí yẹn kí ọlọ́ọ̀bá lágbára ní o kódà òun tó lágbára dé ẹlòmíì ó lè mọ́lẹ̀ dára sọ lẹ́nu àsọ́rọ̀ ara ẹ̀ tí ó fi kúrò láyé ọ́bìdù lọ́lọ́run ọ́bìdù ni a ah, bá lágbára ní o in tó ń present fún wa yìí ó present ọlọ́ọ̀bá fún wa ní dàkejì àmọ́ ìdàkùn alqabidu albasitu náà àmọ́ àdá masha Allah àmọ́ ìlú yẹn ti kí ni o ó ti pé ń bẹ́ẹ̀ ìpè tọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala nínú pípé agbára rẹ̀ òní gbé yóò tẹ ọ láfẹ́ni tó bá wù ú yóò kàn lẹ̀dẹ̀ tó bá wù ú. bí mo ti lọ ní pé kọ̀díìmù yìí sẹ́lẹ̀tì bí mo ti lọ nìyẹn ó ní ìtìmọ́lù ìròyìn pípé ń bẹ ń bẹ bákan náà ìròyìn àbùkù wà ń bẹ káwá padà sílé kí ni ìròyìn pípé bẹ̀ òní pé kọ̀díìmù àwọn ashabul kalam àwọn gẹ́gẹ́ wulẹ̀ máa ń lo gbólóyìn yẹn kọ̀dímà tipẹ́tipẹ́ ẹ̀yà àwọn sálàf àwọn náà máa ń lo gbólóhùn kọ̀dím kọ̀dím ẹ̀yà ọ̀gá kíló tí àfa fi wá lò ṣé òun wà rárá òun ò sí àwọn onífarasọ́ra ṣùgbọ́n tó fi lónìí wípé ìsìláhù àwọn èèyàn kọ̀ọ̀kan a máa ń fi ìsìláhù yẹn bá wọn lò ìfọkàgbàgbọ̀ yà rẹ̀ language táwọn èèyàn bá máa ń lò láàrin wọn táwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ kẹ́lẹ́ bá gbọ́n tá a fẹ́ sọ yẹn àáfi language yẹn náà bá wọn lò àfi lápòjú ìrèjì tàbí ẹ̀yọ kan abu lahab sókọ̀ rẹ̀ lónìí àbí tabbati yada abi lahabin wàtàbí sókọ̀ ní abu lahab fàdìjọ́ ìdá sàmáwò Allah subhanahu wa ta'ala àbá lahab tó gbé tó gbé ìtìláwù tí wọ́n jọ mọ̀ láàrin ara wọn náà ni pé adarọ́jù pẹ̀lú abu na tó ti yé ó dẹ̀ tẹ́ lọ́rùn kò dẹ̀ ń bínú rà bẹ́ẹ̀ ṣé ń wo bí ẹbùn òṣòfò lòun ó rà gan-an tó máa fi wà náà wọ́n yẹn pèpè alẹ́ ìlú ó ti tẹ́ òun náà lọ́rùn ó náà ti gbà gẹ́rẹ́ kalẹ̀ ìsìnmi àwọn kalẹ̀ lakọ tàbá fẹ́ bá sọ̀rọ̀ bí wọ́n fẹ́ bóyá wọ́n fẹ́ bẹ́ wọ́n ó ti wá di mọ̀hádẹ́ ẹ̀ dàkú bí àwọn ṣẹ́kẹ̀ bó sọ tó pé tó bá lọ bèrè pẹ̀lú ọkọ̀ mẹ́rin ká àdúgbò yìí akẹrin akẹrin iwájú rà wọn ní tẹ bá táwọn bá tẹ ẹ bá ti dé ó kéèyàn béèrè ó lè dààmú tó pọ̀ so ìsìláwò àwọn èèyàn kan àmọ́ ẹ lò ó fún wọn náà tí ìbá ti ṣe pé ìsìláwò yẹn bá ní ẹ̀sì má lu nǹkan tó já burú tán so nígbà ayé àwọn sálàf gẹ́lẹ́ bí àfa Abu Ja'far at-Tahawi àwọn fàlásọ́fà àwọn asábùrì kalam tó wà ń bẹ̀ nínú nǹkan tí wọ́n tẹ́ bá sábà ń pọ̀ tẹ́ fi ń sábà sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ nípa ọlọ́run ní kọ̀díìmù kọ̀díìmù kọ̀díìmù nàám ilẹ̀ kan fi wá rò pé kọ̀dímọ́ bọ̀ wọ́n fi àkídà wá hàn bí tẹ̀pẹ́ bìlá ìbùtìdá torí kí ló fi kọ̀ yára rẹ̀ torí pé aslu kọ̀dím dídò rẹ̀ ní jẹ̀dí ìdàbí tọ́lìbó jẹ̀dí ìdòwò wà tọ́lìbó kọ̀dímọ́ old student àti new student nínú ìdílé bá tó máa sọ pé kọ̀dím hátà àádàkàlẹ̀ òròjú ní kọ̀dím aláfẹ́ kùrán tó máa ní kọ̀dím nǹkan tó ti pẹ́ bọ̀tí nǹkan yẹn kò túmọ̀ sí pé nǹkan kò ti wá ṣáájú rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni so ó mọ̀ sí pé tẹ́mánì ah bọ́tù yìí o ti pẹ́ o bí wọ́n tẹ̀lé àmì ìdìmọ́ra bọ́tù yìí ti pẹ́ lọ́dọ̀ mi o ẹ̀rọ kò sọ́túmọ̀ sí pé iléeṣẹ́ tó produce bọ́tù yìí wọ́n ti produce mí ṣáájú eléyìí but binisba níbàámu sí tí mo fi ń kọ̀m̀pìà ọmọ mi sọ pé ṣe kí ni o kò sì pẹ́ so tọ́ bá sọ pé kọ̀díìmù pẹ̀lú ìtumọ̀ yẹn ẹ jẹ́ pé ní táà ń sọ ni wípé kíní ti pẹ́ níbàámu sí àwọn nǹkan míì ṣùgbọ́n à ń wò pé ó ṣe é kí nǹkan ṣe o kọ́gbà ájú tiẹ̀ náà ojú kan nẹ́kṣù kan nù nẹ́kṣù ni wípé ká sọ pé ti pẹ́ ó ti pass through stage ni wípé ìgbà akẹ́kọ̀ọ́ kọ́kọ́ sí ìgbà akẹ́kọ̀ọ́ ṣe o sí ìgbà tó wá tó tún wá ń lọ ayé lọ tó tún wá rí míì láti wọ́n sọ pé òun ṣe kí ni o òun ti pẹ́ yàtọ̀ sí tàkọ́kọ́ tẹ́kẹ́jì rẹ̀ ẹ dákun jẹ̀mẹ́ sí Allah subhanahu wa ta'ala tó ti ó ti ó ti ṣe aláìmọ̀sí rí ni. tó yí bá ń jọba ilà fáfi wá sọ pé kọ̀dí ìmùún bílà tìdà mo lọ gbọ́ yé pé ìgbà tí òun tẹ́lẹ̀ àdàbí àkọ́kọ́ wa ń gbò wáyà ó wá bẹ̀rẹ̀ láà ló fi bílà tìdà ọba tó jẹ́ pé subhanahu wa ta'ala ọmọ tó yẹ pé ó ti wà láti àtìpìlẹ̀ ẹ̀kọ́ ṣe kò sì níbẹ̀rẹ̀ àsọ pé kí tọ́fà fi lo gbólóhùn yìí o àwọn ènìyàn àlẹ́ ti. torí pé ìsìláwò àwọn alùkàlámù tọ́jọ́ ló gbà nígbà náà ìjọba tí ì bá ṣe bẹ́ẹ̀ ni làkàfà yìí nàbẹ̀kọ́ lè yí subhanahu wa ta'ala wal awwalu wal akhiru wal zahiru wal ìyẹn ò bá ti ìtàfàfẹ́ sọ́mbìn ìyẹn ti tó. bọ̀dọ̀ ní wal awwal àwọn tó ń bá sọ̀rọ̀ yìí kò lè yé wọn dáadáa ojú kan nìyẹn ojú kejì ta tó ń sọ ni pé àfa mú nǹkan yìí wá aláwọ́jì ìkbárù ni ó kẹfin ń sọ ìròyìn nípa Allah subhanahu kìí ṣe sífà kí wọ́n sọ pé tọ́ so kòmkò náà mú wá ní mú wá ó kọ́ kò mú wa ní mú wa sífà fún Allah subhanahu wa ta'ala pọ̀lọ́ nípa pé akàfẹ́ júwe afẹ́ fọ̀rọ̀ sàlàyé bí Allah subhanahu wa aláyè hàn tó jáde mẹ́rin ni pé kọ̀díìmù yìí kì í ṣe kí ni o kì í ṣe kọlọ àrẹ̀sàlàyé ìdí tí o fi kọlọ alákọ̀ọ́kọ́ ni pé tawqifiyya ni asma wa sifat ẹlẹ́kejì ni pé naqsu ṣe kí ni o ó bẹ̀ níbẹ̀ kí ni naqsu náà àdàmíyà àdàmíyà ní ta sọ fún ti pẹ́ ó lè ti kọ́ pass through stage àìsí kí tó ní lẹ́kọ̀ọ́ Sudan. kò túbọ̀ ti pé nǹkan kan lọ́wọ́ fi kò túbọ̀ ti pé nǹkan kò ṣáájú rẹ̀ sàbùkéyà kò túbọ̀ ti pé nǹkan kò ṣáájú ìtàsọ̀gbọ̀n ti pẹ́ ẹ máa yàn yín tẹ́ máa ń ṣe ó student ní school ẹ ilé kan nineteen ninety four student sẹ́yìn ní first set even àwọn first set bóyá wọn gbọ́dọ̀ ṣe ti sixty kìíní kan láyé báyà wọn ti gbé àtàyè gómìnà kan tán tìrìkù ló lọ ní tiẹ̀ sọtún àwọn míì lè ti wáṣẹ́ pẹ́gbẹ́ àti wọn ò tí ì kọ́ skul tẹ̀tẹ̀ ń kọ́ lábẹ́ ẹgi ẹjẹ fún yóò yé nìsín dókítà àkọ́kọ́ láyé ẹjẹ rẹ̀ pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ àkọ́kọ́ láyé ta ló fún pòfẹ́sọ̀ṣìp ẹni tó fún pòfẹ́sọ̀ṣìp kò lè jẹ́ pòfẹ́sọ̀ kí lọ ni pàtàkì pé ẹni pé pòfẹ́sọ̀ àkọ́kọ́ rè so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀tọ́ ẹ̀kọ́ fún èrè sáà tààrà wíṣà àkọ́kọ́ láyé ẹni tó fún sáà dáa yẹn kí lòun ní kankanẹ ọkọ̀ ìmọ̀ sáà wíyà wo òsìbí sáà wíyà sọ lọ́dún wà fún ọgẹ ẹ̀tọ́ ẹ̀kọ́ fún èrè sáà wíyà àkọ́kọ́ sáà dáa wo ló ní ẹbí lérè pé ìyá ẹ̀kọ́kọ́ bí hatan mamlaka ní mamlaka Saudiya pé ẹ̀tọ́ ẹ̀kọ́ fún èrè sáà dáa a ṣe mọ́ni fún sáà dáa fàrà wíyà yìí o fún àwọn tó láàbù yìí o kí lòun kí làwọn yẹn ní lẹ́yìn bá fi pè é lákọ̀ọ́kọ́ ṣẹ́ẹ́tì kẹ́ẹ̀tì dáa sọ wà. kọ́ńtà pé àkọ́kọ́ ni so kí ló ẹni bẹ́ẹ̀ dáhùn ló kò sí ẹ̀rọ tó ṣáájú ẹ̀tọ́ rẹ̀ ni àṣọ pé tẹ́wọ́n kọ̀ dí mùsẹ́ pé èsì máa lo nexus yẹn wà mẹ́ wọ́n á lè ní àánú ah, tá à ń sọ ni pé ìgbà tá a sọ di formal setting àwọn kan jẹ́ kó gbà lábẹ́ ẹgi ẹ̀rọ àmọ́ tí àwọn sọ nexus náà nítorí wàá ti di ní nexus báwọn kò lè jẹ́ kí ni jàmáà ẹ̀jẹ̀ ọkọ̀ ọlọ́run كل مؤلف قديم بلا ابتداء دائم بلا انتهاء دائم سبحانه وتعالى بلا انتهاء ọba tó yẹ pé ohun àgbèrè ni gbígbèrè tiẹ̀ àbàdíyà ni kò sí òpin fún pé tó bá dásìkò báyìí yóò wà tán kò sí fún subhanahu wa ta'ala naam. la yafna wala yabid. la yafna wala yabid ọba subhanahu wa ta'ala yìí kì í sọ ọba tí máa ń gbó àbọ̀bá tí ó tàn pé à ẹ̀mí wọ́n rí àsìkò iná fẹ́ fẹ́ ìgbàláyé ìgbàláyé àsìkò àsìkò àsìkò fẹ́ lọ lórí ẹ̀ láàó. Allah subhanahu wa ta'ala àsìkò òun tiẹ̀ da'iman wa mulkuka da'imun abadan jadidun gbogbo wa ní mọ̀ tuntun sí gbogbo ìgbà agbára tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala inú kàmẹ́lù tó wà fún agbára tọ́lọ́wọ́n ni wípé kò sí nẹ́kùsù tó dé lóbi jẹ́ pé nínú nǹkan tí a ká gbọ́ ni wípé ìròyìn tọ́lọ́wọ́n bá la yazid wala yankus la yazid wala yankus ẹ jẹ́ ká wo àpójúwe ẹ wo ìmọ̀ ọlọ́ǹgàn kákàlù ìmọ̀ nísìnyí gbogbo ẹ tó ń jẹ́ mímọ̀ láàyè pátá ziyada lè bá ìmọ̀ rẹ̀ tàbí kí nìkan sọ̀nù bá tí ẹ bá rí múra ọjà àṣẹ dáadáa ó lè wò ah ní wíìkì yìí tẹ́ máa gbé mọ́sálà kan lórí mọ́sálà àwọn olùdíjọ́ pàrọ̀ ìdá ìfọ̀ torí pé ó ráyè ṣe mọ̀rọ́jà àbí bí a ní ìṣòro tó bá fi bàbá ìdúlẹ̀ fún bí oṣù mẹ́ta kódà wọn lè béèrè pé kí ni àti báàbò ìlú ó fẹ́ kó ní ah ẹjọ́ ẹ fún mi ní ẹ fún mi sometime ẹ̀kọ́ tó bá di bí eight stars dálé màá ti settle ọ̀dà the sun dey bad ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ìmọ̀ tiẹ̀ ó ṣe é ilé òfin jẹ́ pé ẹwà rìzìkì náà á padà dé yẹn. نعم ẹ̀ka. لا يفنى ولا يبيد نعم. ولا يكون إلا ما يريد ولا يكون إلا ما يريد àbá sọ الله عليه àwọn tí wọ́n ń sọ pé Allah subhanahu wa ta'ala àwọn kọ̀dàríyà àti àwọn ọmọ ìyá wọn náà tójọ́ ta àwọn náà jàbàríyà táwọn sọ wípé Allah subhanahu wa ta'ala kì í mọ nǹkan àfùgbàsọ́fà tó ṣẹlẹ̀ pàṣẹ jókòó sí alukọ ìnìtì ọlọ́run gbọ́ mọ̀ pàwọn alukọ rẹ̀ nínú àkídà tí wọ́n nìyẹn àwọn kan nínú wọn àwọn kan sọ pé jabariya ni náà méjì làwọn jabariya àwọn kan náà jabariya kan nínú àwọn ọ̀ràn jabariya náà àwọn dàgẹ́lẹ́ bíi kọ̀dàríyà fi làákè rà bọ̀tẹ́ tó wà mọ̀ṣúhùr ọ̀nà àwọn tó sọ pé àwọn jọ sọ pé láà àti ẹ̀ ní ìkìtìyàrá ìsáàrò kò sí ìkìtìyàrá fóun làwọn tó kọ́mọ̀tà máa gbọ́rọ̀ wọn bọ́ àwọn náà kan mẹ́rin kọ̀dà jàbárí àti pé àwọn gẹ́gẹ́ náà kọ̀dà náà ni wọ́n. so àwọn ilé ayé wọn lè kọ́ ọlọ́run bá sọ fún àwọn ọlọ́run ọba ó ní èròǹgbà rẹ̀ eléyìí ò dẹ̀dẹ̀ ẹ̀rí fẹ́ẹ́ nìkan kó sọ pé ẹ́ tó ń bá ṣe zìnà ajẹ́pọ́lọ́ ọba gbà lérò pé òun ṣe zìnà níbẹ̀ sọ pé wàrà yẹ kó ló ilé àmọ́ yòrí tó ti yẹ àwọn ìgbésẹ̀ bá sọ pé ẹ̀pọ̀ nǹkan kò lè ṣẹlẹ̀ àbí tọ́lọ́ ọba gbà lérò á ní bẹ́ẹ̀ ni tó bá ṣe zìnà ọlọ́run gbà lérò ó gbà lérò bọ̀ kò nífẹ̀ẹ́ rẹ̀ ó ṣe kíni o ó gbà lérò bọ̀ kò ṣe kíni o kò nífẹ̀ẹ́ rẹ̀ ó tún wá gbà lérò náà ìbùkátó fìyà jí ọ́ so ti yà ó gbọ́dọ̀ bí ká fi ìyà jẹ ká ní ẹgbẹ́ ọgọ́rùn lọ́tọ̀ sí àbí kí ni o àbí rọj àbí ká lè ọ lóko pa ìkànnì méjì náà lọgbà yẹn o ṣùgbọ́n kò nífẹ̀ẹ́ nǹkan tó ṣe náà bá fi pé ìrọ́dà musala ilé yẹn ní àdá tó kọjá pé ó lè jẹ́ ìrọ́dà tó kàwé níyà àbí kó jẹ́ ìrọ́dà tó ṣẹ̀rẹ̀ ìyà kàwé níyà ni gbogbo oníṣẹ́ inú ayé pátá ẹ ti ń gbọ́ wá sí lọ ẹ ti ń pè orin gbogbo ẹ̀ náà wà ní ìrògbò ọlọ́run ṣùgbọ́n ṣẹ̀rẹ̀ ìyà ń gbé èyí tó rọ̀ ń bá nífẹ̀ẹ́ sí ń bẹ́ẹ̀ tọ́lọ́run bá yọ́nú الشرعية ستيام نعم ولا يكون إلا ما يريد نعم. لا تبلغه الأوهام ولا تدركه الأفهام ولا يشبه الأنام الله سبحانه وتعالى قصبي ẹ̀dá kan sì fẹ́ wà tọ́lọ̀ bó fún lọ́pọlọ tó tí mo wá wò pé á ah, ti má jókòó yẹ kí n lè gbọ́ ọlọ́run ọba yìí lágbọ́ tán ẹgbẹ́ ọlọ́run ọba yìí wà la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a kò sí tẹ́ ẹ̀ máa jókòó tó kàn sọ́ọ́dì pé àdúrà ah, sẹ́mà ẹ̀yẹ ń fò ó tún tẹ́sán méjì lọ wà ẹ̀yọ́ sáà ń sọ wàrà rẹ̀ lọ sọ́ọ́ ẹ̀ ó rò kẹrẹ ara rẹ̀ ó kẹrẹ abá rẹ̀ ó wà bá dájú rẹ̀ ó fíà ah, fi àwọn náà dájú láti dájú sọ gan fún wa wọ́n fẹ́rẹ̀ tóbi mẹ́wàá àwọn dájú wa gbọ́ màá yòókù mọ̀ <laughs> tó bá ń tẹ̀sẹ̀ lọ bá ó fẹ́ tẹ̀sẹ̀ ọlọ́run wà náà láyé òdòdó kò làwọn àrùn kò sí bó ṣe fẹ́ ṣe ìdíra tó sọ pé ìmọ̀ ń wá kárí bí aláṣọ́ra ṣe rí èyí ò lè rí àwòrán yẹ̀yà kódà kò sáà fọ́tò lè ṣàlàyé ẹ̀ fún ah, lónìí sáà ìṣàlá sáà tẹ̀ wá fọ́ gbogbo tó wá ní ti pẹ̀lú ìdàtí yẹ ọlọ́dún irọ́ ló fọ́ torí pé ẹni tó fẹ́ fọ́ gẹ́ẹ́ kò lè yóò ń tẹ́. la tablughuhu al-awham wala ọlọ́run bá subhanahu wa ta'ala tẹ́bi tí nǹkan yẹn ló fi jẹ́ káwọn bá wọn sọ pé èyí kì í mọ̀ ti yàgbá rẹ̀ wọ̀. tàbí sè ìtàn sọ́mọ̀ yẹn ni pé àfagbọ́ kan yọ ọ́nù tọ́lọ̀ bá ṣe yìí o àtúfà kan yọ ọ́nù ṣùgbọ́n ọ̀nà ló ṣe kí ni o olómọ ọgbẹ́ tó dópin tó fi torí ẹ̀ sí. ẹ jẹ́ kí n fún mi lákòójúwe kan ẹnìkan bá jẹ́ ní tó máa ń gbìyànjú gan ẹ jẹ́ ká lo obìnrin àti ẹ̀kẹ́ sọ́ọ̀dì obìnrin máa jẹ́ obìnrin dáadáa ó rẹwà ó níwà ó ti léèrè wá ó lárízìkì ó mọ̀ yẹn bá ṣe ìbálòpọ̀ dùmámọ́là bẹ́ẹ̀ ṣe ẹ̀ka bọ̀ ẹ̀kú iléeṣẹ́ ta ẹ̀ka bọ̀ ọlọ́yàyà sẹ́ ń pé tọ́nà bá ní kó lọ́kọ gidi ó ní àkójẹ́ wà ó tó bẹ́ẹ̀ náà abẹ́ẹ̀kọ́ ni ó ní ó bẹ́ẹ̀ náà ọmọ dáadáa ló náà wà láì kèsì pé dandan ni kó jẹ́ bẹ́ẹ̀ fún ó lè rí gbogbo bó ṣe fáàtù ilé wa fún kó sì máa ń ní ọ̀pọ̀ lálùbáríkà tí wọ́n ah èèyàn eh, ọlọ́run náà sà sẹ́rù lágbára lọ́yẹ kó wá fẹ́rù lórí ibú ìgbà yìí. nísìn kí lè fẹ́ fi sàlàyé ìṣẹ̀lẹ̀ kìíní kejì. ìrìn àpẹtẹ lómi máa sọ bẹ́ẹ̀ à ah, ẹ̀yà bá wa ọlọ́pàá ti wá sọ̀rọ̀ yìí táwọn ọmọ yìí wá bí ààrẹ yìí iṣẹ́ ẹ̀dẹ̀ dáadáa yìí náà pọ̀ ìnáwó ẹ̀sìn yìí náà pọ̀ bàtàrà rẹ̀ àpé ọlọ́run kan fẹ́ ṣàbẹ̀wò ẹlòmíì doctor ọ̀gá ìrẹ̀ bẹ̀bí ayọ̀ ọmọ tí omi tó ń ṣègbìyànjú kátírà ó ọ lè má mà bó jẹ́ pé dáadáa nínú súnmọ́ ọlọ́run náà ní wípé wà lẹ́dínà jẹ́ àhàdù òfin náà lànà àdìyá nà ó sùgbà wọ́n iná lọ́wọ́ ti ibi ní sọ́tò káhàm ẹ wo gbogbo ohun tí Khidr ṣe èwo ní láìka ìrẹ́bí wa Musa sọ̀tò sọ̀rọ̀ èwo ló gbé mẹ́ yá ó pọ̀ ọmọ ọlọ́mọ àkọ́tà tẹ̀ nẹ́fṣà ìjàkíyà bí gọ́ọ̀rì nẹ́fṣà because ṣẹ̀rí ọlọ́run ni pé ẹ ń bá pààyàn ó ní ká pa ẹ̀ ní sọ́tò káàfù. أعوذ بالله من الشيطان الرجيم فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال فتجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها فقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا نعم اختصار شديد أريد أن أعرف هو عليه السلام ọkọ̀kọ́ wọn kọ́kọ́ ní mẹ́jẹ̀ fún ara wọn tá a fẹ́ lò bẹ̀tẹ̀ ìtọ́ but nǹkan akọ́tọ́ kọ́rí ni pé ọkọ̀ ojú omi tó rẹwà tí nǹkan kò mú ṣédúró sí ń bàjẹ́ wọn ń bilẹ̀ rẹ̀ wípé àkọ́rọ́kìtà ha lè tó kiri kọ́ àhìlẹ̀ ha ṣé pé because àzọ́hìrù nìyẹn ṣe nísìnyí ìgbà tó ń da fúnpọ̀ bọ̀kọ̀ ojú omi lọ́kọ̀ ojú omi ṣé ọ̀fẹ́ kó bàjẹ́ káwọn ará tó bá àwọn èèyàn àwọn tó ní ẹni tó ní kó di pé yóò ṣọ́ọ̀tì kò ní lówó lọ́mọ tó pé ti fi ṣe bísínẹ́sì lọ́nà tàbí ìmáàrin àkọ́ kásọ pé àbí àwọn tó wà àwọn tó wà nínú ẹ̀ kí wọ́n tẹ̀rì kò jẹ́ nìyẹn tó kí táwọn sọ pé kẹ́lí náà áhàlù àtó sọ ẹni sè ó lè jẹ́ áhàlù áhàlù nígbà kan jẹ́ sọ́ọ̀hìb tó yẹ àrùn ìṣòwò áhàlù kan ó jẹ́ sọ́ọ̀hìb kan náà àwọn áhàlù báyìí tó yẹ àrùn ìṣòwò so pé ìgbà míì طيب هذا في جنبي كمل في نعم قلنا لقد جئت شيئا امرا يعني على اقل لك انك لن تستطيع ما يصنع قال لا تؤاخذني من تؤاخذني نسيت ولا ترهقني من امري عسرا فصرت فانطلق فانطلق حتى اذا لقي غلاما فقتله ó tún padà ọmọ ẹgbẹ́ ó tún pa títí gbogbo tó dẹ̀ ṣe ìpátá bí amúrìlá ẹ dákun nọ́mbà ọ̀pọ̀lọpọ̀ tó lọ ń tó dé níbẹ̀ hátà anábì ọlọ́run ọba rèé o musa alayhi salam ìní ò gbọ́ bàbá gbà rẹ̀ anábì ọlọ́run ni musa o ó ní ò gbọ́ ní kíkìdìrú ń ṣe torí pé bàyá rẹ̀ ò tí ì lè sọ̀rọ̀ rẹ̀ ká mọ̀ wá sọ ìwọ tí èmi àti ẹ̀dá ìsàn anábì ọlọ́run mẹ́wàá nǹkan ṣẹlẹ̀ nínú ayé tẹ́kẹ́ èyí kan mọ́ sáwọn òfin tán subhanallah ó náà ló mọ̀ ṣẹ́kìmọ̀ ó pọ̀ mọ́ ẹ̀ náà bàtọ́ tó yá أظن ده بيلوز فطلق عطا إذا عطا على قرية استطعم أهلها فأبوا أن يضيفوهما فوجد فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا أما السفينة فكانت لمساكن يعملون في البحر ọwọ́ àjẹsà àìgbé sórí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó fi mọ̀ mí tí ó fi mọ̀ wọ́ sófin mi lè fẹ́ fèrè ìṣàlẹ̀ pé sẹ́tà zọrí lẹ́mọ̀ ẹ̀mọ́ bá ti ní ilé ilé ìsìn bá ti ní bá ti ní pé zọrí músáké <laughs> bá ti ní kídìrú bẹ́ẹ̀ kẹ́yìn pàtàkì. kó ló ṣe rọ́dà lé lórí padà alákọ̀ọ́kọ́ ni wípé ìńtẹ́nìkan bá ti mọ̀ tí kò ń bà tì mí ìńtẹ́nì bá mọ̀ táyọ̀ mọ̀ ó ti kò ń bà tì mí bẹ́ẹ̀ mọ̀ lọ́dọ̀ mọ̀ kí ni zọ́ọ̀hìrù ni dalilu akili kọ́kọ́ nù pẹ̀tẹ́mi ti mọ̀ zọ́ọ̀hìrù lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tẹ̀yìn dẹ̀ mọ̀ ní bá tèmi tẹ̀yìn dẹ̀ mọ̀ tẹ̀mi In ntí wọ́n bá ń ṣe wọ́n ń ṣe based on wáyò wáyò ìmísí ọ̀tọ̀rọ̀ ọlọ́run ọba wa ni wọ́n fi ń sọ̀rọ̀ wọ́n èyí dẹ̀ sọ̀rọ̀ fẹ́ẹ́nu so gbogbo tí musa àná akédèrè sọ fún anabi musa yà ṣe sọ̀tàrà ẹ̀ẹ́ ìtọ́lọ̀ ọba ni kò máa sọ ni ìtura kò tán ni wípé wà máa wò tí ètò ẹ̀lmí ìlà àkọ́rí so àmọ́júra wa lọ lẹ́yìn àṣìbá àti lẹ́yìn kan aṣèkínní o àmọ̀júra wa lọ́ni. ولكل من يدعي في العلم معرفة عرفت شيئا وغابت عنك أشياء عرفت شيئا وغابت عنك أشياء. إذا خذ الوباء سيساوي تعويل عن كتاب توري ọmọ tí mo pa àwọn òbí rẹ̀ bó jẹ́ pé àwọn ìjàmbá tó sọ̀rọ̀ lọ́mí ọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ aṣọ àdéhùn àwọn jàbàtà lélẹ́yìn oúnjẹ àtàwọn ọmọ ya rẹ̀ àdáfọ̀mọ́ nípa ọmọ tí kédèrò pa kékèfé rí ni ni àbí mùsùlùmí. tó kédèrò wa sára ìtàwé lè yẹn nísìsiyìí tí èèyàn ṣe pé ó ń fi nẹ́sùn sàlàyé ẹlẹ́kùn òjò máa kẹ́lí kọ́kọ́ wọn lọ́wọ́ kọ́kọ́ wọn ọkọ̀ lọ́pọ̀ ọmọ yẹn ọmọ yẹn yóò sọ ẹ̀rákò bọ́ọ̀lù bọla gbọ́ yé so ìdí òwò àti kó o lè ṣe bẹ́ẹ̀ ni pé kò sí wáhàyù tí wọ́n fi báàkì sí ẹ̀ mọ́ òun sọ pẹ̀lú bẹ́ẹ̀ dẹ̀ ni àìmọ iye ẹgbẹ̀rún nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ayé náà pẹ̀gbẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nìkan ló mọ àkíkọ̀ nǹkan yẹn àti tọ́run bá kàn bóyá látara àwọn ìdíkan sí kejì tọ́run bá kàn ní bóyá ó ṣe payẹ́ ẹ̀mí ẹ̀ sí nǹkan ni ó tún kò tún gbọ́dọ̀ sọ torí kò sí ṣe bí ẹ̀ tàbí ṣe. àwọn kan mẹ́tẹ́ pé ó tún lè sọ torí kò sí ṣe tó fi ẹ̀ ṣe nígbà tó ti wáyé. ìbára yẹn yá mi. ẹ jẹ́ ká wà pójú rẹ̀ ẹni tó bá jẹ́ dọ́kítọ̀ mẹ́díkù dọ́kítọ̀. ok ẹ kí n lọ mọ́tò alẹ́ lẹ́gbẹ̀ẹ́ wa ọmọ mi sọ́ra sọ́ra bàbá yóò tọ̀tù nílẹ̀. ẹ bí fáwọn àárẹ̀ kan bẹ tó bá ṣe yàrá kan lọ́wọ́ náà ní mẹ́tí ethics àwọn dọ́kítọ̀ wọ́n gbà pé àárẹ̀ yẹn rè kí survive ọmọkùnrin ní terminal disease wọ́n lọ fọ́nà àkọsọ alẹ́ tó bá ti ṣe yẹn kò sọ́nà àbáyọ àwọn abẹ́rẹ́ yìí pé tọ̀tẹ́ máa mọ̀ pé bàbá ìyá rẹ̀ tó ń ṣe yìí kò sí ògùn táwọn nílò kò sábẹ́rẹ́ táwọn lè fún ikú náà rẹ̀ ìrora ìrora yìí dẹ́ pọ̀ sí wọ́n lè fún lábẹ́rẹ́ kú. mo tẹ́ mo fẹ́ sọ wára mo fẹ́ dúpẹ́ sára wa ni mo tẹ́ àti create problem ni o kálẹ̀ ní nǹkan ṣọ́ọ̀bù. sẹ́yìn kí ni sè ẹ̀dọ́tọ̀ wa sọ fún wa pé nínú ethics àwọn pé ẹni yìí kò ẹni ẹ̀yẹ ìnira rẹ̀ kò gbádùn oúnjẹ òwò ọdún mẹ́kò sí ìyẹn kan mẹ́ kò rí gbádùn ayé rẹ̀ kí ló kí ló ṣe láyé. lẹ́yìn táwọn lè fi rìlíbẹ̀ wọ́n máa pè ní wọ́n ní káwọn rìlíbẹ̀ that's their task. láwọn lè fi rìlíbẹ̀ ní pé káwọn fúnra abẹ́rẹ́ kó papọ̀. nísìnyí tàbá abidọ́ tàbá tàbá patronize bá wípé sẹ́kùn nínú ìmọ̀ tó mọ̀ òun rí ikú abẹ́ẹ̀kọ́ òun rí ikú sí ẹni tó wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú àkójọ mẹ́kí so ṣé wáyé kankan mẹ́jọ bí ẹ̀sábìsì ló sọ ẹ fún wa gẹ́gẹ́ bí kíndùn ṣe sọ pé ọmọ yìí yóò sọ àwọn bí ẹ̀ ṣe kẹfì kò sí wáyé so àìsí wáyé àti ṣe kíni oníjà ìgbà lọ́wọ́ rẹ̀ ní pé tọ́ àti ìgbà náà lọ fún lọ fún lábẹ́rẹ́ kó lọ fún abilé rẹ̀ pé tó ń sọ ẹ̀ ìsẹ̀sán ọlọ́ba subhanahu wa ta'ala láàyè òjìzò ó kápá àkóso pé ẹni tẹ́yìn rẹ̀ kò ti kú táyà kó tó ṣe kíni o sọ̀báyìí so yìí báwọn so but ẹ eh, mọ̀ pé tí àwọn dókítà bá ń sọ àwọn ọ̀rọ̀ míì ẹ jẹ́ kí n tó fún yín àpòjúwe ó lè tèye eléyìí ó lè ṣe nínú àwọn obìnrin tá lè jẹ́rìí tóbìnrin bá wà nínú oyún láwọn stéèjì kan ń bẹ tọmọ yẹn ò bá pírẹsẹ̀ǹtì dáadáa bó ṣe yẹ kó wà ìyẹn ní pé bọ́mọ ṣe máa ń rí nínú oyún tó bá ti di pé ń bọ̀ ó mórí wá ṣe mórí náà lọ́mọ mú wáyé àbí ó mórí wálẹ̀ kẹsẹ̀ wà lókè gbá tí ọmọ ò bá present dáadáa láwọn stage kan nínú oyún yàrá bíi seven months and above tí màá ṣe mistake wọ́n believe medically wọ́n believe pé kò lè correct mọ́ àfi two surgery ṣé bẹ́ẹ̀ ni ẹ̀yin ò máa ṣe náà but nǹkan tó ń sọ yẹn táwọn doctors sọ yẹn kí ni wọ́n fi establish it medicine náà ni àbí but ṣé wáyé wà tó sọ yẹn tí wọ́n fi establish it but àwọn àwọn sọ pé tán ìgbà tó ti sí wáyé tẹ́ fi establish it anything Allah subhanahu wa ta'ala láyé ti ti ṣe ó kápá kí kó tó jẹ́ kódà kó jẹ́ nine months kó kọ̀ọ̀la bọ̀ nínú ẹtì tó ń kẹ ẹmọ ìjẹ pọ́n ẹmọ risk láìpẹ́ lọ búùkù sí ẹ̀ àwọn kẹta ń sọ nǹkan tó experience ni o ẹ lọ búùkù fún pé kò sọ mẹ́rin kẹta ẹ fẹ́ dà sí ẹ fẹ́ dà lo kíní kan but ọlọ́run dẹ̀ ń kápá ó dẹ̀ ń tó ẹnu kí ni sì ìwọ àfáà náà yà máa wo fẹ́rù gẹ́gẹ́ fẹ́rù àdẹ̀ sí pé ìwọ àfáà náà tó wọ́n wò pé ah, ọlọ́run ọba lè change ẹnu wo tó ń wò pé ah, ọlọ́run ọba ẹnu wo ẹ má sí mo fẹ́ ká gẹ̀ẹ́tì mo fẹ́ sọ pé hundred percent kò ni ìwọ tó jẹ́ gan náà kò torí pé kò sí tó fi sọ̀nkà yẹn àìsí wáyé yẹn alukó àmọ́ sọ ló mọ̀ sẹ́nu kù alukó mọ̀ sọ ló mọ̀ sẹ́nu kù òní làmọ́lẹ̀ iléeṣẹ́ kàlùsẹ̀mẹ́ Allah ta'ala bàtí wọ́n ń ṣe rọ́dùn fáwọn tí wọ́n sọ wípé tóbìnrin bá wà nílé oyún lápáta lọ́wọ́ tí àwọn dókítà wa sọ wípé bóyá obìnrin ẹ̀mí ẹ̀ wà àti ó lè bọ́mọ yẹn lọ táwọn kan náà àwọn dókítà àtàwọn bàdùn ulama Allah ta'ala táwọn sọ pé tó bá yẹ kí báyẹn ní kéèsì ìdá ká pa ọmọ yẹn kí náà ń pè é ká abort ká gbé oyún yẹn jáde ká fi ṣèbẹ̀ ní ìyá pàṣẹ kì í yẹn ó dùn fún ọṣẹ kí n sọ pé tọ kí ni ntọ́ kí ni ntáwọn lọ́kàn sọ pé ẹ̀mí yẹn wà àti ìsìn kí náà fi ẹ̀ sábìsì fẹ́ ká gẹ̀ẹ́ta rẹ̀ tẹkinisi kì ti pé wáyé náà fi sọ research medical research náà ni hundred percent ni bọ́tí táwọn náà ń sọ yìí àwọn doctors náà from nǹkan tá a ti kọ́ ọ̀nà bọ̀tàfọ́ nígbà pé kì í ti wáyò afọ́nù dẹ̀ ní sọ fún yín pé ẹ wọ́ọ̀rì bàbá tó jẹ́ gbogbo láàrin ibi náà láti tó bá dijọ́ bẹ́ẹ̀ tẹ̀lé àwọn ènìyàn lọ bí fákọ̀rọ̀ ọ̀rọ̀ tí a máa sọ yẹn ni a ti tẹ̀wájú ebe sọ ní bẹ̀rẹ̀ pé a ti sọ a kura dó díẹ̀ níbi tẹ̀síẹ̀rì a kàtínà yìí sí wọ́n gbígbára a kálù ìparí rẹ̀ أن يبارك فينا جميعا ويتقبلها منا إنه سلم الدعاء هذا والعلم عند الله وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا وبارك الله في الجنه والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. ابي الله سبحانه وتعالى في بعض